This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته يا قوم يا الله ka ajini ana ka mmoli obi ya anyị anatọ ọhụ na ịnụhụ ramadan mmiri anyị 1428 ụlọ aka ha ebule chọchọbi ụlọ na ati oriri ga anaghị kata ọsịrị gbanani ẹ̀rọ mi ní owó sẹ̀tẹ̀mbà iye tí ó lọ náà sẹ́yìn yà kó mi yà wọ àfọ̀nbùdá ka òmùrí e ọ̀rẹ́ mi ká tọ̀kìrà ájìní ọ̀rẹ́ rẹ̀ mi nígbà náà wọ ọ̀fọ̀nrẹ́ bá ta ájìní ní ẹ̀rọ àti òmùrí mi ní náà ọ̀dọ̀ kọ́tà bí ọ̀fà òmùrí tó máa nà mọ́ wọ́tà ára ní ilé ọ̀nìṣà náà rí dɔkita yi ma hɔn na wɛ dɔkita rɛ ya wɔ sɛbɛ sini dɔkita aka ya ba ɔwɛ ɛnya wɔ bɛ mɔri mu dɔkita tɔri bi yana ya bɛ ɛkɔ mɔri mu ɔmɔri yɛ hɔn na ni dɔkita awɛ abi tuma ana yɛ ni ka ɔwɔ ahoro yi abɛ ba wɔ kuma ɛwɔ adi abɛ ba wɔ sáwùrù kɛyà mɛ ɛni na wɔ awɛ múyẹ̀rọ àjọmọ pa ẹ lẹ́ẹ̀fẹ̀ bá mú ní àgbóká ọ̀gọ́rọ̀ òkà ẹ̀dá ọ̀rẹ́ mọ̀kọ́rọ̀ ẹni wọn ni bọ́n múrí bá mú nílẹ̀ ẹja àbílẹ̀ rí ojú ọ̀rà ẹni ẹ̀rọ ayẹ jòjì lọ́ọ̀dára ìzọ́ ọgbọ́ ìzọ́ èyí ìzọ́ èyí náà àbílẹ̀ rẹ̀ ẹja àyíjọ́ra ọ̀nẹ́rẹ̀ àti ẹ̀rẹ́ ṣe àwọn náà mọ̀kàrẹ́ ìwé bíi àrùká àbí lọ́yà bíi mẹ́ta ẹ̀lẹ́nẹ́ bíi sí gbogbo ẹ̀rọ owó àti dólòkùnì ọ̀rọ̀ mẹ́ta ẹ̀yìn bọ́ọ̀ ẹ̀ta ilé ojú yọ̀rù ìlànà lórí àìsà náà dábàá bí ìdílé ìyọ́ ọmọ ìpè nílẹ̀ wọn ọmọ ìgbọ́nà ọ̀tàlá ìjọba àtàrò wa ilẹ̀ wọn náà ṣe àmì ọ̀mẹ́ ọ̀dọ́mdọ́ dojúdé ọ̀dọ́mdọ́ wọ́ọ́wọ́ dọ́mọ ìgbọ́nà ọ̀tàlá lọ́rọ̀ sẹ́lẹ̀ ìsọ̀tọ̀ àìsà àjọyọ̀ ìdílé ìlú yìí abẹ́rẹ́ ìdílé tó máa mú yìí. àbẹ́rẹ́ náà tó mú yìí mẹ́ dọ́mọ ìgbọ́nà ọ̀tàlá murya na mata ayara udura da naman amalu biliya fi riwayatin biliyan mọ́lìyà náà kọ́ dada dọ́ra àti lọ́sìkì ẹ̀sìn náà dọ́ra mẹ́ta àdékọ́rọ́ náà mẹ́. Bùrẹ̀ ka omoni ọ̀ọ́ni ọ̀la ẹ̀dá. Tẹ̀gbọ́yà náà dọ̀kọ́ mọ́lì ní mú ni ilé ìdílé ti yẹn lọ́mọdé ti yìí mọ́ gbọ́n mi. Lọ́ọ̀fẹ́ ilẹ̀ ọ̀yí jàre ọ̀yí kúrẹ́ kúrẹ́ lọ́mọdé mi bẹ́ẹ̀ kọ́ náà rẹ̀ sọ́mọdé أعوذ بالله من الشيطان الرجيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقتلوهم حيث تقتلوهم واخرجوهم من حيث اخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين عمر سبحانه وتعالى إذا أعطيت أقوم omorí lọ́rọ̀ àdúrà mú ní ọ̀yìn mẹ́kẹ́mẹ́kẹ́lẹ́. lọ́rọ̀ àdúrà mú ní òde òde. lọ́rọ̀ àmìta èyí ni tí yẹn èyí ni gbogbo. dọ́mọdé tó bá náà wọ́n ta á lá. ọ̀rọ̀ ìkànnà àkókò mi ọ̀nìyàn gọ́ọ̀mẹ̀ntì ọgbọ́rẹ́ àná dẹ̀rẹ̀ yín ẹ̀nẹ́mẹ́ni dẹ̀rẹ̀ yín àtàfíìr ọ̀yìn bẹ̀rẹ̀ ọ̀nà ìdíje. wàrẹ̀ mi gbogbo ọmọdé sùnmọ́nà wọ̀tá àlà ìjọba àfi ẹ̀kọ́ mọ́rí wọ èyí nínú mọ́rí àtọ̀rọ̀ ahọ́n náà ka àgùkà ẹ̀hógbọ́n àwọn ebi máa dá ẹ̀ka ìjà haram ọ̀rìn ní tọ́nuwá rẹ̀ haram ọ̀rìn ní ìyínwó haram ọ̀rìn ní. tí o kọ́ àmì tó mọ́rí ọ̀dọ́ ní mọ́rí sùnmọ́nà wọ̀tá àlà ọ̀kàtọ̀ ẹ̀kọ́ mọ́rí náírà qualify lórí àlẹ́ ní mọ́rí sùnmọ́nà wọ̀tá àlà lọ́kà ẹ̀yìn kó mo rí أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفسه ونفسه وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين واخذلهم حيث تقيموهم واخرجوهم من حيث اخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن دهوا إن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين أمر سبحانه وتعالى ọ̀ka wọ́kọ́tìlú fi sẹ̀bílì náà alẹ́bí na yòkọ́tìlú nàkùnú omorita ìwádìí àmì ni àmà fi sẹ̀bílì náà tóbi omori àbúrò omori àǹkó mọ́nyì tó tó àmì omorita fi náà jẹun. الذين كفروا يقاتلون في سبيل الطاغوت والذين آمنوا يقاتلون في سبيل الله àwọn náà ìṣe ẹ̀rọ náà kàn máa ọ̀ ẹ̀ náà ìṣe ẹ̀rí tí a bù rí omorika ẹ̀ní wọn náà jà àdìgbò yìí tó hù bẹ́ẹ̀ á ti dàrí àbúrí tó hù ẹ̀dà kẹjà àkókà ọ̀sánlẹ̀ẹ́fà àrùkẹjà àkókà ẹ̀rí orídìkú pẹ̀sẹ̀nà àrùkẹjà àkókà ẹ̀rọ nípa ẹgbẹ́ nípa àbẹ́rọ ní gálà àrùkẹjà rẹ̀ àkórí ọ̀sánlẹ̀ wọ̀ká ẹ̀ orídìkú pẹ̀sẹ̀nà dọ́tọ̀ abẹ́rẹ́ ọ̀gá orídìkú pẹ̀sẹ̀nà tọwọ́ bí àrùkẹjà àkókà ẹ̀rí àbílẹ̀mùrẹ̀ka àgbàdúgbànyìdá ẹ̀tọ́wá bóòrè mú mú lọ́nà ìtọ́kù sílẹ̀ mi. àkókò rẹ̀ ní ẹ̀jà rẹ̀ وقوم والذين كفروا يقاتلون في سبيل الطاغوت والذين امنوا يقاتلون في سبيل الله الله يكادون مني ان منع جاري اخرجوا كذب سبحانه وتعالى أقول وقاتلوا هذا وقاتلوا كان في سبيل الله ومن في سبيل الله من هذا الذين يقاتلونكم جعلني kéwì omori ẹ̀ jòzá àwọn ọmọdé rẹ̀ ẹ̀mí òfin jọ ni àlẹ́bí na ikọ́ ti ló na kù ẹ̀rí lè fi ní jàre àlẹ́bí na ikọ́ ti ló na kù ẹ̀rí lè fi ń jàre ni ìwọ́n jàre ni àmà lọ́dọ̀ omori gbẹ́mọ́lẹ́ sọ́dọ̀ àti sọ́dọ̀ wà láti àjádù àtúmọ̀ ẹ̀lẹ́mẹ́hìn ẹ̀rẹ́ fi وقتل في سبيل الله جاهزين تزمرين بمعنى قتل في سبيل رفعة لا إله إلا الله وإجلال الكفر قاتلوا في سبيل رفعة العدل وإجلال الظلم قاتلوا في سبيل تكفير المسلمين والتقليل الكافرين jàbí tó lè mọ̀rí jẹ́bí wọ́n ti kálmà náà ilá ìlú ìjọba dé ilá yìí àkàmọ́ rẹ̀ kábírí tàbí ọ̀kàtí ẹ̀fẹ́ tó lè mọ̀rí ọmọ ìta wọ́n tó alákùnrin kò ní sọ́rọ̀ ọ̀yí ti mẹ́ta iṣẹ́ náà ní ọbẹ̀ ẹ̀bẹ̀ ọ̀yí mẹ́tọ́ọ̀kì ọ̀tọ́ba bẹ́ndé amẹ́rẹ́ ọ̀nà ìròyìn náà náà ṣáà kà á mọ̀ sí ẹ̀fẹ́ jàní ìlú àmì dánwà jà bẹ́ẹ̀ náà ní kó wọ́n yìí bẹ́ẹ̀ rẹ̀ àgbọ̀n náà ní kó wọ́n yìí ẹ̀rọ dandan náà wà kọ́ ọ̀rọ̀ mọ́ ní bẹ́ẹ̀ rí bíi nọ́mbẹ̀. wọ́n àjà sí kẹ́ńdà ká ìrẹsẹ̀ náà àbí ọ̀sán kàndẹ́yìn ọ̀dà rẹ̀ ń yẹ̀rẹsẹ̀ náà àná ẹ̀rẹ̀ bọ́ mọ́ ní. ẹ̀yẹ dàkẹ́rẹ́ dánwà náà lè náà jọ dún náà bẹ́ẹ̀ dọ́mẹ̀kẹ́ náà yàtọ̀ sí ọ̀dà ìta islam bá ọ̀lọ́rọ̀ máa àrùn mọ́tò òwe ń bá wọn bí islam bẹ̀rẹ̀ máa dàtí òkú òmòdì ìjọ ẹ̀ máa ẹ̀lẹ́yìn bá àpọ̀ náà kúrò ní islam ọ̀gbẹ́ ọ̀ ẹ̀rẹ́ ọ̀ọ́dàrin dáadáa sọ́wà ìtànà ayé káfíńsì báwòká ayé ayé káfíńsì àwọn ẹ̀rìn ìrìnsẹ́mẹ́ ọ̀ọ́dùn sọ́rùn ana nka abọ ọna m enyo na pere onye nefe ọ mịka ebe na anyị jidere anya ọ abdika min sana mata umman ki ko mun ya kwata da jare mun wala ta tadu asuma ne ne ne inna allaha la yuhibbu al-mutadin balad jara umri in mun jidere na ne ona ne ọwọ́ kó mori ọwọ́ lè já sórí ọwọ́ àmọ̀gbọ́ ọwọ́ hẹ̀kẹ́rá ojú ọkọ̀ ní èrè ọwọ́ lè yàhúdí ọmọdé ti bọ́nà ọ̀sẹ̀ ọ̀dà fún lóṣù rẹ̀ ìmọ̀tọ́mọ̀ nínú àmì ẹ̀mọ́ ọmọdé èdè mẹ́ra ọ̀rẹ́ máa rẹ̀ tó wá fún ọ̀sẹ̀ wọn máa ẹ̀rọ ìdíwọ̀n àkàtọ́ ṣàfẹ́ màmí nínú àwọn òdíyẹ kọ́ńtì ọmọdé sọ̀rọ̀ láwọn àlẹ́ ọ̀sẹ̀ ìjọ ní ọlọ́sọ̀rọ̀ ọ̀la ìjọba yìí ní ìrẹ́pọ̀ ẹ̀hò dókítà mọ́lì sọ̀rọ̀ sọ́nà mẹ́rẹ́ ka áhà wọn náà wọ́n dàn hamza wọ́n hamza ń gbé sẹ́yìn ṣùhàdá rọ́jò lọ́wọ́ àná ẹ̀rọ ọ̀bùlà ẹ̀rọ ọ̀fẹ́ báwo dáàrẹ́ máa ń máa dáhà ẹ̀yìn bákọ̀ ènìyàn yìí dọ̀ àwọn dọ́kà ayé nọ nọ ayé hàn bọ̀ náà wẹ̀ wọ àdá ayé nọ nọ yọ. Ntọ́ mu nyere da ikú ọ̀nà. Ah, ah, ah. Dọ́kà wàlúwàyí àwọn àwọn onífẹ́ wọn kẹ̀lé àwọn ẹ̀rẹ́ fún mi. وتأمل هذا وقاتل في سبيل الله ليس في سبيل حمزة بعد أبو حمزة أبو حمزة أمر ما بريك عائشة دعوة إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة فيخرجون ويسألون أمركم وتعالى فلتجاربون كما دعوه especially àwọn náà dọ́ ọdún kù àti sọ́dọ̀gù ọmọdé ọmọ ọ̀dọ́ ọ̀dọ́ta ìṣọ́rọ̀ ọ̀nà náà ní wà ó ó wà ó àti gbà ó àbánanọ́jọ́ ní ara àtẹ̀mtò wà ó tó ìjà ó ìjà ó ti ṣe yíyá ó ara rẹ̀ ra àbúgbà ìṣọ́rà àbọ̀ ọdún ìta mọ́nà fún mọ́nà sí ti di ọ̀gá àtàrí èsì lẹ́ẹ̀rẹ́ iye ní nàìjíríà lọ́dà àtàrà iye ní amẹ́ríkà lọ́dà àtàrà aláwùjọ ní sẹ́yìn iye ní àdà iye ní àdà lọ́dà àtàrí ẹnẹ kàwá ànyìn rẹ̀ lẹ́dà àtà àtàkà àwárí ọ̀rọ̀ àtàkà wà hàn ọ̀nà rẹ̀ wà á sábẹ́ olùkọ́ iye nana o ti tẹ mi wọn yi ẹ yà rẹ kọ jẹ bẹẹni máa ń tóbi bí mi ẹ ǹjọ ọmọ ìlú rẹ jẹ rẹ kọ ọmọ tẹlẹ bẹẹ ra iná mi ẹhẹn náà bí rọ ọmọ bẹẹ bí ìjà ti ta tá a kà mìíràn wà mọ. amẹ́ríkà wọn náà bẹ̀rẹ̀ yìí dábàá owó ẹbí yẹn náà rẹ dábàá dọ́wọ́ wọn náà dọ̀ dànù wọn rẹ dàn ẹ̀ ń wà ó kún tó àtà ló bá ọ̀tọ̀ ìmúlẹ̀ rà ní ọ́ tó mo lè bí ìdájì ní ọjọ́ náà tó mú ó gbọ́ ọ tó mo lè bí ìdájì ní ọjọ́ náà tó mú ẹ̀nẹ́dẹ́ gbogbo ọ̀rẹ́ mọ́ àdúgbò náà wọ́n yóò bí ọjọ́ ọ̀tọ̀ wọn lè bí ọjọ́ ìjọ ìwé bí ọjọ́ ìjọ ìwé bí ọjọ́ ìjọ ìwé bí ọjọ́ ìjọ ìwé bí ní lè yàn kú ẹgbẹ́ ha ìwé rẹ̀ ó cewa ka wanke mulkin lalata kawo an kula kan ne wa ko kula en di kula e a ni inu wo ana ana na ka o ni godo ka o kula na shi do ku na hamza radiyallahu anhu yo ka go wa wa ni ta ku da da mu ka a ka no wa da ya bai إيه؟ وإذا فإذا وإن كنتم فآخذوا بمثل ما أوتيتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ان الله مع الذين اتقوا والذين هم مسلمون ومجمع تعالى ẹ̀yìn òkè tó ń ìjà àmì òmìnira yìí èyí kò mú yàrá yẹn nílẹ̀ kọ́lọ́kọ́. Fa áàkì gbogbo ní ti máa ó kí ló dé. Àmì kí lè kọ́ àná ẹ̀hún mìíràn lè gẹ̀dẹ̀ àmì kí àmì mẹ́wọ́n nínú. Wọ́n náà ìṣe bọ́ọ̀tù. Wàá kì í kú kì í. Wàá kì í kú láàánú ọmọ bẹ́ẹ̀ ọmọ ìlànà ẹni rẹ̀ kú lọ́wọ́ ọ̀hẹ́rẹ́ òṣèlú ọ̀rẹ́ mi ló mọ̀ ní bẹ́tà. Òmùsùn wọn wọ́n sáré sọ́kọ̀ wọ́n gbé àgbọ̀rẹ̀ ó tẹ́mi lẹ́kọ̀ọ́ náà òní jẹ́ ìdí àmì àdúgbò àti bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ọ̀kan náà ní ìlú fọ́dà ń dá. Kò tí jẹ́ńtì mo ní màá ní kà. Ìbéèrè hàn bẹ̀rẹ̀ bẹ́tà. Wọ́n tún bí wọn láti ẹ̀rẹ́ tó sababu mtu wanaka haya ni mtio wanakaleta hola sehemu na bwana nino kama mko hapo ndio sasa zile la message Allah kwa sababu ya tatu kia bila dado wangu kwa zile la bila ni wane kada wa tatu kwa sababu ni ile kama hii kita ile kwa bana na kwa ndio ni ndio ni haja kwa zata ya kwa ndio kwa ndio ndio mulika haja ni ta a a wasan man ta ya mu ko da nan ne ko da ẹ̀rọ ẹ̀rọ tó tẹ̀lé ìlú náà ọ̀sán kó tó tẹ̀lé ìlú kó ká hàn wọ́n. Lọ́mọdé kàgbọ́rọ̀ nínú ìgbà ẹni wọ́n ẹ̀rọ kan máa kọ́ ní bẹ́ẹ̀ ìlú ní ìlú àwọn àlejò náà sábà. Mo ní ìfọ̀nà yà gbọ́ yà pẹ̀lú sábà ọ̀nà mi jẹ́ mi. Lọ́mọdé náà mo ti lọ́ àtẹnà ẹ̀ka ẹ̀yà mi jẹ́ ẹ̀rọ Ìṣòwò yìí ti á gbé ní inú òdòdó jọ ọ̀gbọ̀n fún anyáwó yìí yọ̀ọ̀yọ̀ lánàá wàhùn nàìjíríà náà ní ìlú ìṣèlú ọmọ ìgbọ́n náà sáńdà wọ́n fún ọmọ ìgbọ́n. Ìwé àwọn èdè mi ní kí ní ẹsẹ̀ àtàbí àbáǹkọ̀ọ̀kọ̀ kọ́ ọ̀rọ̀ náà náà kọ́. Bẹ́ẹ̀ ni àwọn ìgbọ̀n náà kẹ́ ọ̀rọ̀ àtàbí ọ̀rọ̀ àjẹsẹ̀ náà yìí. Ọ̀fin tó wà wọ́n báyìí náà lè sọ ọ̀nà kan sọ́dọ̀ láìláì lọ́dọ̀ náà. Àlùfíìdì rọ̀tún bí ìṣíìdì rọ̀tún أسامة بن زيد بن الحارثة رضي الله عنهما ولم يجنتم أنا ولم يجنتم أنا أسامة دون ولي زيد لا يجنتم ولم صلى الله عليه وسلم دون ولي أسامة ما كنتم يجرون أسامة من سواء ولكن أنا أرى أن أنا مجاهد أنا أرى أسامة ìsìlámù àmì ẹ̀kẹ́ ọ̀dá nyẹrẹ ìgbéra ní ìwé nàkà tó nàkà rẹ̀ nàkà ẹ̀kọ́ náà lè nàkà tó nìkan tó tóbi nìkan yà sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sẹ̀ lọ. ìsìlámù ọ̀nyẹ ẹ̀kọ́ ìsìlámù nà orí ẹ̀yà sùn lọ́wọ́ ẹ̀yẹ ẹ̀kọ́ náà ní. káì ẹ̀kọ́ náà ti ní ọ̀rẹ́ ìgbéra àti ojúkọ̀ mú ní èyí rẹ̀ ìsìlámù ẹ̀kọ́ yi kɛ bulon na yi kɛ kɛ ka ma bɛ dɔ kila yan na aa bɛɛ kɛ ne bɛ taa jumɛn ne bɛ jumɛn ne bɛ taa muso yɛrɛ jumɛn ne bɛ ne bɛ taa o ti la la o ni nin yɛrɛ ma bɛ dɛ ko nin yɛrɛ bɛ dɛ k'a dɔn a ka kaso dɔ la yɛrɛ la o tɛ o yɛ la o bɛɛ yɛrɛ dɔ kila yan na aa denmisɛn bɛ jɔ ka dɔ la o ta aa.

إن الله لا يحب المعتدين فلجدار عمري عمر زائد المسلم أنا كتاب أي عم هنا فما هذا من جهد من نوم وشعور نبرك الكنارة هون المهم فلما فلما نتاك وقول لكم أن يوم يوم الجهد وقول لكم أو إذا عيد يمعني إحنان lọ́tọ̀ mọ́lẹ̀ ọmọdé àwọn ìjà ìjà lọ ẹ̀kọ́ wọ́n yẹ kó tó máa ń lọ́kọ́ dáadáa ẹ̀rọ ẹ̀dẹ́ mẹ́rin akọrin àdókò àmì ìṣèlú àmì ìyẹn ẹ̀dẹ́ mẹ́rin àwọn ẹ̀rọ wọ́n láti àtàdì ní àbẹ̀rẹ̀ ìṣe iná máa láyé gbé mú tàbí ọmọdé kẹfẹ́rẹ́ ti sọ̀rọ̀ àwọn náà méjì lọ́wọ́ náà ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ nínú mẹ́rin ọmọdé gbọ́nà ọ̀tá àlá lọ́kà wọ́n lọ́wọ́ wọn ń bá èyí tó sọ̀rọ̀ وأخرجوهم من حيث أخرجوهم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين ومن وقتلوهم wàgbọ́nọ́wọ́ ọmọdé kò wá ẹ̀rẹ́ kọ́ ni kò wá dáre ní èyí tó kẹ́kẹ́ kọ́ mọ́ ọ́n àtúnwá ọmọ ọ̀yá làwọn ni. wàgbọ́nọ́wọ́ ọmọdé kò wá ẹ̀rẹ́ kọ́ ni èyí tó kẹ́kẹ́ kọ́ mọ́ ọ́n àtúnwá ọmọ ọ̀yá làwọn ni kìtàlẹ̀ wọ́n fìtínà tó àṣẹ dominar kọ́tù fìtínà kìtàlẹ̀ ayé fìtínà ó lè fi ní kíkọ́ yìí àkàkà àjàrè àwọ̀rán fìtínà ti mú náà wà fitina na ka ran arwa ni ka dina ta shiri ko ne da ni da ba wa mun mun ọmọ tí ní ìdá ọ̀rẹ́ ọ̀rẹ́ dáhùn ẹ̀ka ẹ̀jẹ̀ àna nkàlẹ́ yìí sọ̀rọ̀ fún ọ̀dọ́ ẹ̀ mẹ́rẹ̀ dáàmì ká tó kọ́ mọ́rí ní ẹ̀mọ́ ẹ̀ka ọ̀pọ̀ mọ́rí ní sọ́nà màá ẹ̀ka ọ̀dì sọ̀rọ̀ ẹ̀rẹ́ nà wọ̀ ọ̀pọ̀ mọ́rí ní sọ́nà ọ̀yọ̀ nà àkàtọ́ màá ẹ̀ka ama ẹ̀jẹ̀ wọ̀láì ọ̀nà lè bí lómi báyìí ka àbẹ́ àwọn ẹ̀mọ́ ẹ̀ yẹ ọmọ fún àgbẹ̀fọ́ owó yọ̀nà ọmọ àwọn ọlọ́kùnrin ti náwó lẹ́yìn sá ilé ní àbùdù ọmọ yọ̀kọ́ náà bọ̀rọ̀ àjẹ́ náà ẹ̀ rà ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ náà dàgbà ní ọmọ ẹ̀yìn ẹ̀hẹ̀ olókùnrin mi tó ṣe àbẹ́ ẹni ayọ́jọ́ mọ́rí ẹ̀hẹ̀ ẹ̀ náà wọ́n. sọ́mọ́rí wà ولا تقاتلهم عند المسجد الحرام ومن سبحانه وتعالى أفعل كون ظالم القوم يقولوا دا كون هوني كابا إيرا لا كون ما كان إيرا بكان يلا بيقولوا لكنا هوني ما لازم كابا المسجد الحرام إيرا أمريكا فوق بيجال نا وطيلا هو كل كل ذلك من الله àtúgbò ọjà rẹ̀ nínú masjid haram tọ́ káàkiri yẹ́rẹ́ rẹ̀ ó ká masjid haram ọ̀rọ̀ àbárí

dẹ́ka ẹ̀yìn ẹ̀nà ẹ̀kọ́ ìlú kọ̀ọ̀rọ̀ ní kàfẹ́kà ní ẹ̀lẹ́yìn dáwọn mẹ́rin mọ́rí ìgbéró rẹ̀ yìí lọ́nà owó àdúgbò ẹ̀yàn wọ́n mẹ́rẹ̀ yóò yìí lọ́nà kíkẹ́ mẹ́ kàzáàlì kàjẹ́zẹ́ oúnjẹ àfẹ́rí ọmọríkà gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ mọ́ òkútọ́ ní kẹ́gbìnrin wà àmọ́ àmọ́dé ọmọ ọ̀tọ́ alẹ́dẹ̀ ìbọ́ta fẹ̀ ẹnẹ ń gàgà ẹnìrà owó rẹ̀ fẹ́ tọ́ ẹnìrà àwọn oníṣirí ẹnìrà ẹ̀kọ́ oníṣirí ẹnìrà ẹ̀kọ́ títọ́ bá ọ̀rẹ́ náà ẹ̀ka ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ àyà fẹ́ iná lọ́nà gbọ́kúrò rọ̀hìn káì òmùríkà ọ̀nà oge ń lè ọ̀nà ọmọ ayámbá ó wà bẹ́ẹ̀ kọ́nà àpò orí jọ ọwọ́ kan náà kúrẹ́ ọmọ rẹ̀ ti gba ọmọ rẹ̀ àwọn jù ìdí ilé òdòmú lè dé ilé rẹ̀ azọ ọjọ́n arrahman ọ̀lẹ́dì yarhamu kọ́lì mori nínú rẹ̀ pẹ̀lú everywhere wọn mọ̀ ní bàbá àmàlùkọ̀lá ọmọdé ọkọ̀ mọ́rin mọ́nà ọ̀dọ́ àlà ọ̀rẹ́ ní hadith ọ̀n tó mú sọ̀lá sọ̀lá ní hadith náà ẹ̀kẹ́ ìmáàmù dárí ọ̀dọ́ rẹ̀ ọ̀n tó mú ká wọlé alimani káàtó máa ń dá wáhì min máa kọ́ni tó min jẹ́nẹ́tì ní ahad. ولو علم المؤمن ما عند الله من عقوبة الله تملك ما طمع بجنته أحد أو كما قال رسول الله صلى الله عليه وسلم أوكا أنا بك كاظمين يعني أيام بنا يجي مريم أيام بنا كي زوجة نمو يجي أيام بنا زوجة وزن الله الجنة وانا من أمك أول جوجة تنبا أنتم صلى الله عليه وسلم أوكاي والله يا سنكا في كنين أنا نيجي بنا أمري وما ينبع نفسك dan tó mo rí dọ́rẹ̀ balance náà. donc wàlẹ́ wà á lè màlì mọ́ọ̀mí máa ń dọ̀ lọ́hìn mi òkúba ní ìyí ọ̀run náà dọ̀wọ́ aná ìka àgọ́ ẹ̀ ní adàjánà ẹ̀rìnẹ̀ ẹ̀yà ni òyìn náà ìdó mo ní ní ìyí máa kà ọ̀hún náà kà ní kúrò àná bó àgọ́ òní wo pẹ́ńtọ́ mo ti là ń ká ní ìdó mo ní aná ìka èyí ìdá ọ̀là

ita ile heke na sani ida hmm. ni ko yana ni zama ka ila me ya ni ko so omo tuma mo tan o pe ma le honan onam kawri ti go da ko do de ko ono je ko kawri aka ono la re ono le ti ra inna allaha ghafurur rahim now onam kawri o kawo ọ̀nà òmùrìkò nàìjíríà ni ọ̀hún nana ni. ntọ́lá mi kò wọ́n wọ́n ní àwọn bẹ́ẹ̀ ni ìwọ̀n náà dọ̀ ọ́nà ìtàjú wọn ti ń bá. àgọ́dù yẹn kọ́ tó wọlé òrókò òmùrìkò ìdọ́ta ọ̀rọ̀ gí máa ń tọrọ jọlé. òmùrì òkú ọ̀nà ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà òmùrì òkú àyẹ̀ ní ìjẹ́tẹ̀ ìmáàna ódì òkú òmùrì ọ̀hánàkà أنا كفاية دخل رمضان ولم يغفر له ramadan nínú ìjọ ọba lọ́ọ̀rẹ̀ lọ́mú kọ́lọ́ náà ẹ̀ka tó mú ṣe ìjọ yọ inú ramadan nínú dáàtọ́mù dáàtọ́mù rán ni. ẹ̀hán náà kò tẹ̀lé náà ka ọ̀gbìn ẹ̀yìn ìjọ ilé ìka ẹ̀rù ọ̀hún náà ọ̀nà abẹ́bẹ́ dé ìṣòro ìkúrẹ́ pọ̀ káàbí dọ̀rọ̀ kó mú rí gẹ̀jẹ̀. ṣiṣẹ́ kó wà mí kẹ́hún náà àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ́mọ méjì jírí lé ó kéré di ọ̀nà àbúkọ̀ máa ń gọ̀ fúrúrọ̀ yìí. èmi ò gbé ìrìn náà máa ń bá ẹni mọ̀ ẹni mọ̀ ní ẹ̀yìn náà. ومن ما وتعالى بكى وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فآ عدوان إلا على الظالمين عمر جمع تعالى أوكا توقع كل sauran cuta la ta kunu fitna a ta kun bikin hare ne a ta kun yi ka za a je ka kuma ya kawo ne wa yakuna ad-din lillah idan la ya hake ba ku ce mun bi ma'ana sauran islamic state ne dinan ne so ku jani a gaskoro àgẹ́kọ̀ọ́rọ̀ tí ó dàbí ìsàmì tèmi dí ní máa na wọ́n yà kún nà ṣẹ̀rí àtúkú lò ní náà àbí ṣẹ̀rí à àyíká ìsìlámù ọkọ̀ àgọ́bà ní mẹ̀dínà ọ̀nà náà kọ́nà na ẹ̀kọ́ sọ́ọ́ nyẹ́wọ́n àmẹ́ àbá àányí sọ́mẹ̀ ọ̀dẹ́kọ̀ọ́rọ̀ náà kọ́ àti mọ́dọ̀ àwọn ṣẹ̀rí à àǹfààní sílọ́pù àǹfààní wẹ̀kúnà dín kúlùú ìlà àbángbẹ́n àbúrò àyẹ̀kọ̀ ìgbẹ́mọ̀gbẹ́mẹ́ àbán ọgbọ́dọ̀ mọ́rí. ọmọdébọ̀nà ọ̀tọ̀ ọ̀nà bẹ̀rẹ̀ kà lọ́kà fẹ̀ ẹ̀yìn táwọn ẹ̀yìn lọ́kà kẹta ọ̀sán. ẹ̀nẹ́rẹ̀ kùn ìdírí kù ẹ̀nẹ́rẹ̀ kùn ẹni ẹ̀kúgbé ọ̀rọ̀ fún mi kò rẹ̀kọ́ ọmọ tí bọ̀nà ọ̀tọ́ ọlọ́kọ̀ bọ̀lá òdò wà náà ilà àlọ́gbọ́ lẹ́mí. ẹni wẹ́rẹ̀ ma ẹni sáì òdò wà wọ́n kọ́ òdò wà bí máa náà. ote disgrace ẹnyẹrù náà nyọ yìí ẹrẹ náà wẹ alakọọlì ní ẹwọ ní nyina ìbá náà ẹkẹ náà ẹkọ mọ ẹ ẹnlẹ ẹsọ dọ nkúta ọmọ wọn máa ká ọmọ ẹnlẹ ẹdọ àmànáwọ ẹnlẹ mẹnu káwọ ẹkú rẹ wà lẹ ọwọ náà fún ẹnu nyina ọrọ náà disgraceful ẹnda àrà nù ọrọ ní fún àkànkọ wàlẹ àfíwájú lé mọtò bí lórí ètò ìwé tó ti nà rẹ lórí bọ́ọ̀lì jù ètò orí ìwé ni àtàwọn àrẹ gbèsè ti rà hàn nínú àná tó wà bẹ́ẹ̀ ẹ kúrò bá. أقول لكم صلى الله عليه مكة إذا أقبل الليل ها هنا وأدبر النهار ها هنا وضربت الشمس فقد أدبر السائل نمتم السائل أجي أعود ومن ثلاثة أنقذ ما ذاته الناس لأن إيه إيه إيه إيه إيه bayan ya san ya ci bulu a yi ma sa wa hari to a ba mara yana a yana na hari idan wa mana hari ya ce wuri yana da misali ce ita wuri ya koyi idan mun ra hari ji ita ya jira hawa ba wa ina kana da kaburi na ya bai je da ni da kuma ba abu da ya mai yin أمركم وتعالى بقى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد àtúkà bí ojú òní ni anàbùká dẹ́sẹ̀ kàkọ́ àhàlà náà ìrànwọ́ ọgọ́rọ̀ inú péjọ inú dáńtì anára àhàlà wọn ká wọn ní sẹ́kùdé ìrànwọ́ àná. wàá nàbùkú wa ní ìtìká àtúkà òkúté ọmọ ọmọ òkú à ṣáhùn lè dùn dáadáa sí náà nà. بمجرد منهيا تلك حدود الله فلا تقربوها ọ̀tọ́nà rí ọdọ̀ òmòyí èyí òmòyí ọ̀nà ẹ̀ka ọ̀lá ẹ̀sẹ̀ wa àfáàyàn náà kò kàkó rẹ̀ ó lè أن يكم الكتاب تلك حدود الله فلا تعتدوها أظن من فلا تقربوها أمر يأيون نتا كيف من أتمه جمر يأتبه كذوم أسيق قبولا كذوم أتمه أعوذ منك الأوامر نمر كذوم قرم يامه وقاتل الذين يقاتلونكم ولا تعتدوا kawai ko na nan ke ko ni ko ko kawai ko na ma kala ta fadi a tun mani nan to adan na muri asira ka me ina ida ji wa me wanda muri ta a tun mani nan tun da jinoka to asan na mun wala ta tarabuha aduka goran ne kazalika yubayyinu Allahu ayatihi lin-nas asa da da ke da nan mun ne yayi aya ne ولم من كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما سمع لعلكم هم اللي كانت عليه ومرجع يا ايها الذين امنوا هذا هو يا ايها الذين امنوا ما هو ما يقول كتب عليكم صيام ما ترون يوم ما دو كفر بابتلاهم لكم كا وعبا ولمن رمضان هذا àǹtí mẹ́ abájọ ẹ̀ náà kẹ́gbẹ́ bí ọ̀rẹ́ yìí ó wọ ní mọ̀lẹ́ yìí gbọ́mọlé àlẹ́ ti dọ́ta kẹjáàlì kẹyì bẹ́yẹ lọ́wọ́ ayé àti ìlì náà ti àrẹ ní làálàmú yẹtẹ̀kù ó wà àrẹ nìyẹn mọ̀lẹ́ mọ̀lẹ́ yìí òmùlẹ̀ ọba kẹ̀ ọ́nù àwùrẹ́ mi yóò dúró ẹ̀wọ̀n ọlọ́mọdé lè kẹ́ lómi lòyìn mọ̀lẹ́ mọ̀lẹ́ àrẹ nígbà mú kó wà àrẹ nìyẹn mọ̀lẹ́ mọ̀lẹ́ yìí wọ́n wọ́n nígbà bẹ́ẹ̀ ti distinction ara ní ẹ̀hún nínú ẹ̀dọ́mọ̀ ní ẹ̀hún nínú ẹ̀dọ́mọ̀ ní sọ̀ọ́ ní àwọn ọ̀hún rìn náà dáná rà ní ọ̀sán mi gbọ́ ní ọmọ yìí ọ̀nàmọ̀ ìwọ̀lì tó kábìrì lọ́wọ́ aláàmà àdáàkù wọ́n kọ́ mórí ọwọ́ wọ́n gbọ́ mórí wọn ní ìwọ̀n yàrá ní ìpínlẹ̀ tó báyìí kó o tẹ̀lé tẹ̀lé mọ́rí ti lọ wọ́n mọ́rí ti ọ̀rẹ́ ọ̀mọ̀ ní báyìí náà ọ̀mọ̀ ní kọ́tà yìí náà ọmọ ìdìbò náà wọ́n tààlà ọ̀ka òhìn lẹ́lẹ́kùn lẹ́yìn tẹ̀síyá mi rọ́bà sí ilẹ̀ mi dá ìkù. Ààyè kọ̀m̀pléèn náà rẹ̀ kọ̀m̀pléèn ní pàpà ọ̀rùka ààyè ọ̀nà rẹ̀ kù lọ́nà àti ọ̀rẹ́ ọdún ìta bẹ́ẹ̀ kọ̀m̀pléèn wọn rẹ̀ abẹ́ ẹ̀rọ. Ẹ̀wọ̀n náà bí kòmílẹ̀ náà kò tẹ́lẹ̀ bí kòmílẹ̀ náà ti tẹ́kì báyìí a ní lára náà ìka ẹ̀ ẹ̀rí kan bìrẹ̀ nínú àwọn ààrẹ rẹ̀ nínú ìdààmú kárí á ọ̀rọ̀ títà ní ọmọ àbá àwọn ọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ náà fẹ̀rẹ̀ kuma bọ́ọ̀lù sọ̀rọ̀ kúlẹ̀ àwọn ọmọdé yìí ọ̀dọ́ àyìnà náà ni ọ̀kútẹ́ sẹ́kẹ̀sẹ̀kẹ̀ àtọ̀ọ́lá ìka ọ̀nà náà rí sẹ́kẹ̀rẹ̀ kuma dàbí mẹ́rin ni wọ́n ní ní ẹ̀ka ní ìrẹ́gbẹ́ àwọn ilé ìlú ti ànàlẹ́ ẹ̀rọ lóhùn ní ọ̀nà dáhùn òṣùlùbùn hakim ẹni balaga òṣùlùbùn hakim ìmáàná lóhùn ọ̀dọ́ náà mórí di mẹ́rẹ́ náà ẹ̀ka ẹ̀rẹ́ mi ló mórí ìtọ́nà kan lọ ọ̀nà ètò ìdí náà dán lọ́mọ sọ́tà rẹ̀ lọ. lóhùn ní ìmọ̀ lọ́kàtọ́ ọ̀nà náà ẹ̀kọ́ kàbọ̀jọ́ yìí أنا كفيت أنا أنا وإني أهون أهل لكم ليلة هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن واتقوا ما كتب الله لكم أول يوم أنا أنا إيتا وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم يعني عبدوا ita náà kẹta òun ló sọnà ọ̀dọ́ aláwọ̀ tí ó kò hàn nígbà yìí náà bí ẹ̀ náà ìta náà yẹ kí ẹ hàn náà àbúrò àtàrí ọ̀ní kùránì ìjọba ní ìta náà. àwòrán àmì yìí ni bọ́ọ̀rọ̀ àtọ̀kì ọ̀nà àti ọ̀nà ọ̀rọ̀ ní pẹ̀lú àti ìtura kẹta nù. ọkà. ثم شرع تعالى في بيان تتمة أحكام الصيام أو من نوته مريمة ثم شرع بمعنى ثم بدع ده مريمة أو كان إذا نمي إذا نعمك عوضه إني أضع إني نوى بعد أن ذكر آيات القرب والدعاء أو من نعمك شعبه آية نعمك القرآن أمري أقول بلسبقا يعني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان أبعوه والدعاء التدعو نفعه فقال دوم ربنا وتعالى جسدا بدون ما أعلمك عليه ذلك لك أهل لكم ليلة الصيام الرفث إلى نسائكم أي أبيها لكم مريد منامه mara mẹ́ta ọjà ìjọwà òbí ọ̀rẹ́dọ́nà wọ̀rọ̀ ẹ̀mẹ̀ káwà mẹ́ni ni أيها الصائمون أرنا إقابة غشيان النساء بالليل الليل كالوصول فيها تأتمون منه في ليالي الصوم من الأوائل هن لباس لكم وأنتم لباس لهم قال ابن عباس أبلا ابن عباس هن سكن لكم أنا بي أنا تاوني وأنتم سكن لهم دون الذي أنا سلمهم علم الله أنكم كنتم تخبانون أنفسكم أي تخبانونها ani mo ní èrè ń jẹ wọn yàn wọn àmọtò òrìkọ wọn adé wọn ọ̀nà ọgbọ́n mi bímọ ọlọ́kọ̀tún jimá ló wà sí ìlú nípa òwò ẹ̀ tẹ̀kọ̀tẹ̀ òmìnir ليلة الصيام من نهار وكان هذا محرما في صدر الإسلام إسلام من مكان حرام أذكر تفضاني وعين أو عين رحمه ثم نتقى أولا منا ثم نتقى روى البخاري عن البراء رضي الله عنه امام البخاري اعداهم من بكى او كاكا براء من ابي نجو صحاب سمريور كو كاكا لما نزل الصوف رمضان كانوا لا يقربون نزاع رمضان كله اوكا ان من انت يتسعى بعين رمضان انا اوكا اني نمت بجاني انا عباو دي بجوزة سروان وكان الرجال يقولون أنفسهم بان ينال ما يكاين نروني أي أبيون نابون فأنزل الله جمهورك آياتك علم الله أنكم كنتم تحتانون أنفسكم الآية أمريكا نرأيك آياتنا ونناك نوان نبوعيك كتيني فتاب عليكم وعب عنكم أي فقبل توبتكم وعب عنكم كنتم بان جمهوري جمهوري جمهوري جيبين بسيكو دهون من أقوانا إخوان منه لما فعلتموه قبل المسجد kabila nnafe inu kɔla na ɛkɔ ami ni kɔ kakɔnyɔ na ɛni nira hɔ domuli na koko jika wa kɔnyɔ ta bɛn kal ana ba se hunna wa bisa ko ma kasa ba lɔ hula mu ayi jaami o hunna bɛ wani wa kɛ ka bi wani ne ila ya le sɔn ɛni na hɔ ɛkɔ yɛ wa kilibo bi ni ka hunna wẹ́rẹ́ jáde ọ̀hún náà nìkan rẹ̀ ake nìkan abẹ́jẹ̀ ní kúnìyà wẹ́rẹ́ wọ́n ti bọ́ náà wọ́tá àlà ẹni rẹ̀ kẹ̀kẹ́ pọ̀ nínú ìmúlẹ̀ yẹn mọ̀ wúrẹ́ yìí rí wọ́n ọ̀dùká ìpinnu náà kú kàpé yọ̀ndọ̀ nìkan abáni ìdá àtọ̀kọ̀ nínú. wọ́n ti lóbi nìkan yìí ní náà wọ́lá bí rẹ̀ kẹ̀kẹ́ wá ń إلا هو ولا تبادرهن لقضاء الشهر فقط وأكفن ين إلا هو أباي كأول فيه نايك ليان وليس تجيب وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر اي كلوا واعلموا واشربوا الى طلوع الفجر فوجد الفجر جنبا ثم اتموا الصيام الى الليل فامسكوا عن الطعام دوا سيدنا نو نعم، نمون توري والشراب أتريد إلى غروب الشمس ولا تباشروهن وأنتم في المساجد أنا القوى من كافي من المسجد أي لا تقربوهن ليلا أو نهارا ما دمتم مدخلين في المساجد Africa ti wọn lé ìran wáyàn àrùkọ́dù àyìn àrùkọ́ wà ní ìtìká àti inú masilasi ni táyì ìtìká àrùkọ́ wọn náà inú masilasi ni lóòjú báyìí tẹ́lẹ̀rẹ̀ ìlú àwòrán wà àkúndọ́lá wà àrí ìpé ìlú ọ̀tá ẹnu wà mọ̀tá yọmọ ẹ̀kọ́ mu ní. Kuma ẹ̀ bá wọn lẹ́sẹ̀ àmì ẹ̀ náà ló ń tún wọn nígbà yẹn náà má lẹ́sẹ̀ náà ọ̀nà rẹ̀ masjid al-haram masjid al-aqsa wa masjid al-nabawi. ما لجنا إني أنا إني كعبة يا رب ما لجنت من صلى الله عليه وسلم أتي مسلتي أنا إني فلسطين أهم كثير إني أنا إني على كلام أنا يعني بتر بقول إني أنا ألم كان ما لجنا بما لجنا كذي ما أنا يا وانو إني وتو أني حديث إن كنت تي صحيح لا كتاب إلا في مساجد الصلاة وفي رواية عليه لا تسب الرهان إلا إلا ثلاث مساجد أصبح رواية قرينة من bí ìdílé ní àyè ìmọ̀lẹ́sẹ̀ yẹn ni ìdílé yá kúlẹ̀ ìdá owó rẹ̀ trump lówó rẹ̀ ní ara ìmọ̀lẹ́sẹ̀ báyìí àwọn kókó owó rí jẹ̀ pé ìmọ̀lẹ́sẹ̀ báyìí àbẹ́ àwòrán àbúrò àǹkẹ́ هذا مطلب لبوه كيميرا معنى كانوا أو تقول كيميرا معنى نجنا مستوجا إلا إلا ثلاث مساجد لكن من لسيتا مسجد الحرام ومسجد النبوي ومسجد الأقصى والحديث الشهير يوم مسجد الحرام ومكة ثم لكن هنا المدينة ثم لكن مسجد الأقصى أنا فلسطين أنا والله خطاب يوم من لسيتا أبوالنا báyìí ni sinimá màsúwúrà ní sinimá ọdọ ọgbọ àwọ. tọ́ àwọn ọmọ yẹn ẹni náà máa ń kọ́tọ́ bá sáré o. àwọn ọ̀rẹ́ mi ṣe àbọ̀rọ̀ ni wọ́n nà mí ti ká. báyìí ká bá nǹkan ọ̀rọ̀ náà ní mẹ́rin. àwọn náà náà yẹ kí sàǹdọ̀ yẹn mú kọ́ internet internet kọ́ náà máa ń gbìyànjú àdáni national mosque àbọ̀rọ̀ àná mi. báyìí wọ́n mú mi ìrọ̀ ọ̀sán náà ani ahadi abami mawuku mawafi kanya sabi na kanya mukano asaje no wa hayrul hadi an mawuku wa makum marfu gori abu basira kare to batawa ramadani dawru yusi o ta ka ni ka to awu ti mu na wo tuta on to mu yo kare le kono ka jabu na tuba jabu na bada kwa na ba yarin ne abdullahi bin abbas wani afaka in yi bidiyo a yanzu kare wani ka manaji manajin ne kura afa miki sha fulani ina manaji ta mani aure mu yi ومن سبحانه وتعالى أقتلك حدود الله فلا تقربوها أي تلك أوامر الله وزواجره وأحكامه أتنا لي أدو مري أتنا مري يلا هون أن كذا تقولي وعائل من الذي دوا في كتابه أدو كتابه تؤدي إليه وأحكامه أتنا مري يلي الذي سراها لكم أنه مري مدد رأيكم فلا تخالفوها أدو جمري جينا من دوا من جمري كذلك يبين الله آياته للناس لعلهم يتقون جد جد أنه مري يلي ni yàrá ni ẹ bá zẹ nìyẹn wọ̀nyí mu ni ẹyí yẹtẹkù na mahari bá zẹ nìyẹn wọ̀nyí ìjẹ náà kẹta ọ yẹ haram bá zẹ nìyẹn náà àbò pàápàá yẹn wọ̀nyí sefulu islam tẹkí yìí dín ìpè tẹmíyà ọkà tẹkùwá sọrí àǹtẹ̀dàl bẹ́yìn náà ọ̀bẹ́yìn aláàbòláhùn kọ́ọ̀yà. أي الامتثال بأوامر الله واجتناب نواهيه ọ̀nà nǹkan ọ̀bùdùyà iná kanyà òwúrọ̀ mu tó wà aṣọ ọ̀rẹ́ ìdúnnù mu níjà tó wà náà wọ́n tẹ̀ kàná kó lè ìdúnnù mu níjà hàn náà wọ́n yìí tako àwọn. Anda ya wúlò ẹ̀mí yìí. Sọ ilé tí àwọn bàálà àgàtì náà náà wọ́n ní next week. Kùmà every time bàálà àgàtì náà ana ke mu ramu kawo ne kafu tashbih ana ido wari balaga na bawan oka kama mutiba ana nka mmekere ime na do we na ko ro do wa ne sele mo ana nka mo tan kama ayu kamiyat al hali sele mo no التشبيه بالفريضة لا في الكيفية. من أنا أشتغل لو كان قاعد يا جماعة ربنا من ونراه فإن فرض الصيام عليكم كما فرض على أمم قبلكم وهذا تثبيت يسمى مرسلا مجملا ها آه، قلت يا كاري تثبيت أول يعني تثبيت تثبيت مرسل تثبيت مجمل أو التشبيه الإيجاب بالإيجاب التشبيه الوجوب بالوجوب فإن شاء الله تعالى من أدرى بلاغ بلاغ وإذ قال بلاغ وإن أردت لا تعلمون يدين ẹnu kuran yàrá jáde bí akáǹtàn balaga bí akáǹtàn ìsì àárọ̀ tẹ̀síbíyì nàrẹ́tẹ̀. ọmọdé subhanahu wa ta'ala láì kí ní lọ́dẹ̀rẹ̀ àwọ̀ ẹ̀sẹ̀ pé ẹni kuran. ìdáni àdúgbò ta ayẹ́tọ̀ mẹ́rin àgọ́lọ̀ rẹ̀ kẹ́ ọ́ tó wọn ọjọ́ kọ́tọ̀ ọjọ́ tó adá àbí ìdíkùn ọ̀ntọ́ mọ̀ríkà ọ̀yìn súnmọ́ àbá nẹ́bì ń dé àbá nẹ́bì ń kẹ́ni ẹ̀dí kú yọ̀dá bàtà rẹ̀. kùmọ̀ bẹ́ẹ̀ ní kí ni ń kéwòn tó lọ sọ́là mi ta ọ̀rí kú yẹn. don kéwò tó lọ sọ́là mọ́nú fún ọkà ẹ̀ ní kẹfẹ́tà haru ẹ̀ ń fi ṣubú rí bàràkà. wá ní kí yẹn أهم من يزن رجل أمسا إن أرادسا دولة سنة شو ناس أرادسا ولا جي دولة سنة سنة إيسانا إنا كانوا نرسل الطريق أن الله فلا كان قوة ذلك أنا ممنع أو وذلك آية إذا رأوا آية يمكن أن تكون القرآن أمر أمين فبمعنى أقول لها جيت لها أنت وارد وارد وارد wọ́n á rí dánù wọ́n rẹ̀ hàn náà nígbà tó ti dáa lówó àtọ lówó àmọ̀rọ̀ ọ̀la bí akúnà wọn náà ti dá àyè dánà. mọ́nà hó ta lọ́dún mẹ́ta ó tó ní wọ́n àtọ́tútọ́ wọ́n àmọ̀rọ̀ ọ̀la bí akúnà wọn náà ti. bẹ́ẹ̀ tó lọ́dún wa lọ́dún sílẹ̀ òkúlọ̀ sílẹ̀ òkúlọ̀ kọ́ àwọn àmọ́ wọ́n fún Bí ẹ̀ka ọ̀hún ni kànáà bí wọ́n ní wàhálà àdìgbà tí wà nínú rẹ kọ́ máa kọ́rọ̀ rẹ tó wọ dúró wọn kọ́ bẹ̀rẹ̀ wà á tọ́ bẹ́ẹ̀ àánú ní àhánáwọ́dún lẹ́rìí kọ́ dúró bẹ̀rẹ̀ wà á kọ́ sẹ́yìn àwùjọ ẹnẹ ní ẹkọ mu kọ́rọ̀ ọdún ọdún rẹ. náà tó kọ́ báyà wọ́n yàn yàrá àti abẹ́rẹ́ tó náà náà kọ́ra rẹ wọ́n yàn kọ́ ẹ̀ nà dọ́nà nà dúró wọ́n ní wọ́n ti ara wọn tẹ́lẹ̀ ní òkú ọ̀nà àtúnà dọ́gbàdọ́gbà tẹ̀ ọ̀rọ̀ wọn. wọ́n ní wọ́n dọ́gbà fún ìrìnàjò náà wọ́n á dọ́gbà tẹ̀ ìtàkùn ọ̀ ẹ̀rọ ọkọ̀ àtúntò ń bọ̀. wọ́n ní wọ́n fún ìrìnàjò náà tí wọ́n á dọ́gbà tẹ̀ ìtàkùn ọ̀ ẹ̀ máa ń dọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sọ̀rọ̀ máa ń kó bẹ́ẹ̀ ni wọ́n ní ìlú ìlú azɔmɔtɔri ka ina wɔn wa wa mibada bukɔ ɛmɔza ɛra ɛra afɔ wɛrɛ fi wa sawa an kuma awa na mutu nya ne ra ni yɛrɛ na bana na ina wa ɔrɛ ma kɔ wa sɛ wɔn ne mu ni lele lɛ na dini abɔl na yɛ ka afɔ wɛrɛ nja ba na mu isi wuli ko sɔ n'o na hɛ wɛ wɛrɛ ayɛ. الواقع تكون منه وكل وجر وكتبوا ما كتب الله لكم من ملك لك ومن lẹ́yìn ọgbọ́n tí ó gbọ́n tó láti kádàrá bí àdúgbò ọ̀sẹ̀ kádàrá ìlú ọkọ̀ rẹ̀ àti nàdọ́ kádàrá ọ̀rẹ́ ìdíkọ̀ ọ̀rẹ́ àti dàtí rẹ̀ àdáyé kádàrá ìfọ̀ àpá ọ̀rẹ́ àti nàdọ́